ọmọ yìí kò kí omi ẹ̀ níjọ́ ọmọ lọ́lé kí oníkéwò òwò yúnífọ̀mù sùkúù ti wà lọ́wọ́ sùkúù ìmọ̀ o sí ọmọ àwọn ẹ̀yà alákòóso tó lè sọ fáwọn èèyàn pé òun ọ̀lọ́ sùkúù kóbìnrin ọmọ mọ̀ sọ̀kú láwọn òbí dẹ́n bẹ́lá bẹ́lá ṣùgbọ́n àwọn ẹlẹ́gẹ̀ẹ́ olóòtú òun nígbà òun níbi tó di àbíwí ọ̀pá àní kéèyàn rí irun jẹkújẹ lórí ọmọ bí ọmọ ọdún mẹ́wàá ṣé wàá mọ ọdún mẹ́wàá kí ah wọ́n lè jẹ́ ọmọ yọ kí ọlọ́ba mo wífún wífún kọ̀ gbọ́ sẹ́yìn pé ìgbà tẹ́ jẹ kásìnà lọ́pọ̀lọ́ o wífún ọmọ ọdún mẹ́wàá kọ̀ gbọ́ ọ̀ torí ẹ̀ bá bí akọ padà ọmọ ọdún mẹ́wàá ọ̀dọ́ kò sí anítọ́ kò ní gbọ́ mọ́láyíláyí nù tọ́bàjọ́ ọmọ ọdún nígbà tọ́mọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá tí ọba wọ́n ló sì ń bọ̀ ló tiẹ̀ wọ́n náà lọ́n sanwó lé lọ́n sanwó tuntun wọ́n á ní kàn kọ́gbọ́n òsì wo kò sùn ní bí báàrin ọ̀ka tiẹ̀ ká kò sùn ní. àrùn tó ti wá bíléèdì kalẹ̀ bàbá ó dùn lẹ́gbẹ̀ẹ́ báyìí ó dùn lẹ́gbẹ̀ẹ́ báyìí fà á fà kúmà yọ̀ gé dànù àbí òní lọ́ọ́ gé dànù. kọ́gbọ́n kọ́gbọ́n ọ̀bọ àbòsí ni ọmọ ilé ti ń di géńdé lọ ẹ̀rí tó ti ń jẹ stáì orí ibú ń bọ́ ọmọ lọ díẹ̀ díẹ̀ kí ni ń bá yá àwọn ọmọ jẹ́ tí ì bá sọ̀rọ̀ kí ni ń ṣàkóbá fáwọn ọmọ tí ì bá sọ̀rọ̀ ọ̀rẹ́ náà ní àwùjọ ntáyé ń gbé nítorí ọ̀rẹ́ ní ìṣe yín nìyẹn ọ̀hún ọ̀hún náà ń di kíní nù àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́fà ìdí ni òbí àwọn ọ̀rẹ́ ó sùn ẹ̀kún tẹ́mìrì ọ̀fẹ́ bọ̀ tí a yín náà wà ní pé àbájáde ọmọ yìí ẹ sunday school ṣùgbọ́n ìṣọ́ọ̀tì rẹ̀ ẹ tó sì fà á náà ni àwọn ọ̀rẹ́ ti ń bá rìn kankan tó bó bá ṣe nǹkan náà lẹ́bàá fún mu yóò wà kí o ìgbà yẹn náà wà wá lè kí o ẹbí máa mẹ́jọ ìkankan lọ lè kí o. ìdí ọ̀wá gbádùn nù wọn nípa yọ̀ọ̀ká ọmọ ọmọ lójú àwọn yòókù kọ àwọn yòókù sáwọn ò tí ì àbòsí tó tóbi ni o àyìn làwọn ọmọ arú bẹ́ẹ̀ náà dì bá sànù ọlọ́run yìí rẹ̀pọ̀ yẹn bóun ni ó ṣe torí pé ìkan àsopọ̀dé fi mú wa. mo ti rìn ẹja ọjọ́ kan nínú ọ̀rẹ́ jáde ah ẹ dàpọ̀ níbo ni ilé kí wọ́n dọ̀ yín náà mo ní ní ẹ mo ní ọmọ kan tí mo fẹ́ mú wa lọ́jà ni ó ti mọ́ bọ̀ wá ọmọ ń burú pọ̀ òkè. Okay. ó burú pọ̀ ọlọ́wọ́ atọ́sẹ̀ mi mo ti gbọ́ àdáwò ni o kìí ṣe torí kọ́ mọ́ burúkú làwọn yẹn fi máa mú lọ léwe síbẹ̀ ní àyẹ̀bẹ̀ pọ̀ amàpẹ́pọ̀ yẹn ò yẹ ọkọ ni ẹ̀kọ́ tẹ̀sí náà ọkọ ni kìí ṣe torí kó burú pọ̀ wọ́n wá ojú tó ọ̀rẹ́kọ́ rẹ̀ àyílákàkún ọ̀run àyílákàkún ọ̀run àwọn òkè ayé yìí láṣẹ káṣọ sọ̀rọ̀ kọlọ bá kára apá àṣà yìí kò sẹ́ni kankan ní ẹni tí ń bẹ ń bì tẹ́ni tí wọ́n bí lẹ́yìn rẹ̀ kò tí ì kú sáájú ẹ̀ tó fi dórí àwọn ọmọ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kò sẹ́ni ẹ̀ka tí ń bẹ ń bì tí ẹ̀ sẹ́ pé ó ti dá yín sáájú èèyàn tí ń tàn dé lẹ́yìn rẹ̀ tó sì padà sọ́dọ̀ rẹ̀ síbẹ̀ náà ẹ̀ kí wọ́n là ń dé tán náà pé à ń bẹ̀ yẹn kì í ṣe pé kìnìún kan tó yẹ kí mò ń jẹ tó da lórí pé kìnìún kan mọ́nà tó da ara mi ọlọ́run kan gbọ́ da ọ sí tí yẹn bá lálàáfíà tí ọ̀sà rẹ̀ táìsì kan kò sí lára rẹ̀ ọba aláṣẹ jẹ́ ìdìbò kájẹ ní kò sẹ́yìn nǹkan àìsàn kan kò tiẹ̀ wá sí rárá táìsì jẹ́ ìdìbò pàwọ́ yẹn bí bá jẹ tó bá jẹun tí bá yọ mọ́nlám yamut bi sayfi máa tàbí wọ̀nyí ẹni wọn ọ̀pá sójú ogun nǹkan mi ọ̀pá. tánà wà àti àsìbáàbù wọ̀nyí bá tù wá. ìdí tá à ń fi ń kú àwọn sábà bí wọ́n yàtọ̀ síra àwọn ikú kan náà náà ni. tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ pàtàkì ọ̀run ṣé ẹ wá rí pàtàkì ọ̀run yẹn ní ìdí àmàrà aṣọ yóò jẹ́ kí ọmọ kẹtẹ yẹn bá ti ń bárò ọ̀rọ̀ báyìí lẹ́nu ọmọ èèyàn á ah, ẹ kí èèyàn ṣọ́ra irú ọmọ mi ò yọ ọmọ sọ rú báyìí dájú rẹ tẹ ẹ bá ti bá ọ̀rọ̀ kan lọ́wọ́ ọmọ á ah, ìwà tọmọ yẹn wuli sísè pé ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà lọọmọ orú ẹgbẹ́ tí wọn bàbá rẹ náà ń kọ o eh, leadership leadership by kenny example bàbá ti máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọmọ náà kù ìjọ tí yẹn bá ti jẹ́ àwòkọ́ṣe dáadáa fọmọ lórí ẹ̀sìn jẹ́ kí ojú tó bá fẹ́ ṣe ní ẹ̀sìn lè yá ràn án lọ́wọ́ lórí ẹ̀ pẹ̀lú òkú ọlọ́wọ́ ọmọ wọn yà rẹ̀ yóò àmọ́ fàdúrà lórí àṣìṣe kéèyàn ó pera rẹ̀ lóbi kó lóun gbìyànjú kó mọ́ mọ́ àdúrà àṣefọmọ táwọn anábì ọlọ́run ti ń ṣàdúrà fọmọ ṣé ọwọ́ alẹ́ kọ́ ọmọ ọwọ́ alẹ́ dá táwọn anábì ọlọ́run táwọn anábì ọlọ́run bá fi lè ń ṣàdúrà fọmọ ìwọ ipa àdúrà rẹ tọ́lọ́ ń bá gbà lára ọmọ lọ́mọ fi sórí rẹ tọ́lọ́ ń kọjá ọmọ wọn sórí rẹ ó fi lásìkò ń gẹ́ dáadáa ẹ̀kọ́ táwọn onímọ̀ bó wà nù hadith yìí ọ̀pọ̀ ṣùgbọ́n ẹnu wọn bá tá a sọ yẹn náà ọlọ́dún ọ̀sán àǹfààní fẹ́ẹ́ ní tó sọ àtàwọn àbá ó sì fi wá ṣe ń gẹ́ dáadáa hadith ẹlẹ́ẹ̀kejì kò gbogbo ọmọ ní pọ́jọ́ ti lọ ìmọ̀ni kásáré kà àbí kásáré kà kò gùn ṣé kásáré kà àbí anábà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la taqumu saa'atu hatta yaqtula ar-rajulu jaarahu wa akhaahu wa abaahu. àwọn onímọ̀ wọ́n ní bí hadithi ń sọ̀rọ̀ fún wa nípa ọ̀kan nínú àwọn àmì òpin ayé alamọ́tò sáà àti sọ̀rọ̀ àwọn àmì ìkànnì ìgbà àwọn tó kéré ń bẹ àwọn míì bàbàbà rẹ àwọn ń bọ̀ o ṣùgbọ́n ara rẹ̀ kí náà ní ìfẹ́ wọn ni kẹsàn-án tó kọ́ tì í ni máa pààyàn pọ̀ báyìí bá ti ń tán lọ máa pààyàn yóò ṣe kí ni o yọ pọ̀ ẹ lákòóso pọ̀ ní ìsìn àbíọ́ pààyàn tó para wọn jọ sí tó para wọn kàdúrà tó para bọ̀rọ̀ tó para ìpààyàn àdépa oríṣiríṣi yọpọ ara àlámọ sáàdì. lórí àríwẹ̀ àríwá Muhammad sọ̀rọ̀ ó ní àsìkò ọjọ́ ọ̀kan yóò ní tó ẹ̀ta ìfúnra rọ́jú ló jáàrọ̀ tẹ́ẹ̀bì máa rí níta ẹni tí wọ́n máa pa aládùúgbò ẹ̀ yóò máa pa alábàdí ẹ̀ ẹlòmíràn bá kọjá alẹ́ fún bẹ̀yẹ̀ wá akọ́ yóò máa pọ̀ bẹ́ẹ̀ kọ́dà ọ̀rọ̀ ẹlòmíì ó burú ebi pé yọpa bàbẹ́ ẹ dàkú nínú gbogbo táǹsọ ìwé ni ọmọ ṣẹlẹ̀ láyé kò sí bíi last two years professor kan bẹ nínú àwọn tẹ́ ń wà ní kámpù kátó dẹ́kun tẹ́ ń gbé nù bẹ̀ ní mo tọ́jú yẹ bá kámpù nù bẹ̀ lọ́wọ́ oṣù téèyàn bá lọ lọ́wọ́ àtọ́ téèyàn bá mọ̀ kámpù rẹ̀ yẹ dẹ́ sóòtú yẹ bá ọmọ rẹ̀ wá yà nǹkan bàbá wa rò bí àti pòfẹ́sọ̀ àti ẹni tí ń dénú kámpù torí ẹ̀ náà ló fi wá nu kámpù tọ́wọ́ ọmọ náà wá nu kámpù sáànù bẹ́ẹ̀ ni bàbá yẹn pòfẹ́sọ̀ ni sáànù àti ó di pé yíká máa dọmọ láàmú yíká máa dọmọ ọmọ bá ní pé wàhálà bàbá wọn ti pọ̀ jù ó ń disturb òun dáàdi you are just disturbing bó ṣe yọ ọbẹ̀ ló sì kú bàbá ẹ̀ ọlọ́run àbíọ́ nínú àánú ẹ̀ ọlọ́mọdé àsorí ibú rẹ̀ orí ibú tó tóbi. tọ́lá rí bẹ́ẹ̀ jẹ́bọ́ máa nu mùsùlùmí nìyẹn fún kàtà níbà Muhammad sọlọ ẹ wá máa yé bẹ́ẹ̀ ara àwọn àdánwò gbà ẹ wá máa wọ̀ kí ni alákọ̀ọ́ hadith yìí pẹ̀lú báàbù táwa ẹ̀rí kí alẹ́ sọ́lá alẹ́ wàlẹ́ wàsálà bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o dáàbò yóò pa alábàgbé àwọn onímọ̀ wa ní ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tó lágbà òní wípé lẹ́yìn alábàgbé ọmọ ìyá níbi anábì sallallahu alaihi wasallam dàkọ ẹ̀rì tó dùn pé wọ́n àkọ́fà rẹ̀ mọ́ra wọn eléyìí tí ó mọ̀ túmọ̀ sí pé irú ipò tó yẹ kọ́ mẹ́ẹ̀ dé ènìyàn gbé alábàgbé rẹ̀ sí bí ipò ọmọ ni tọ́ba jẹ́ ni ó ju ọ lọ kó o gbé sí bí ipò bàbá kẹ́rì kí wọ́n àbáhùn ló tún fi tẹ̀lé àwọn ẹbí èèyàn lànàbí sallallahu alaihi wa sallam ló fi ṣàpèjúwe táàbì mọ bọ́ọ̀rù ó sì burú tó ń gbà tó bá rí bẹ́ẹ̀ ajẹ́kẹ́ alábàájọ èèyàn irú ipò ẹbí ló yẹ kéèyàn ó gbé sí i mo rò pálá yìí mẹ́tìrì ọlọ́run bọ́ wọlé àjọ yọ làwọn àgbẹ̀ alábàájọ ìbú o ọlọ́run ní sàwọn àgbẹ̀ alábàájọ ó sì fi àsìkò ń gẹ̀rẹ́ àdá hàdà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam tàwa rẹ̀ ń tó níbi èyí èjì ẹ̀ta ẹ̀rin náà. mẹ́rin yẹn náà. ṣé o ní kí ẹ bàjẹ́ tí mi sọ pé nìkan ọ̀gbẹ́ nìkan bàjẹ́ yorùbá lórí tí tẹnìkan ọ̀bá bàjẹ́ tẹnìkan ọ̀dọ́gba gbogbo àwọn táwọn àbí olùkọ́ tẹnìkan bàjẹ́ lọ́wọ́ tèmi ọ̀bàjẹ́ ń tèmi ọ̀gbẹ́ ṣé ọ̀rọ̀ àti ojú tó ti wà bàjá lọ ṣé tójú ayọ̀ bá ti wà bàjẹ́ tó wà sí i tójú ayọ̀ dà ní táwọn àtàwọn àti ìṣẹ̀lẹ̀ bàjẹ́ tẹ̀ ní ìdílé dà. àrò òwe yóò bá òwe jákujàku ṣé ní tí ń bẹ lábẹ́ òwe ó ti tó ń sọ̀rọ̀ ètò ń bẹ lábẹ́ rẹ̀ ní àlùkò ayọ̀ tuntun bá mi wá sí ìlà ẹsẹ nìkan lẹ́pàá bíà ọba náà ní márùn yẹn fún lọ́nà òlélẹ́bí tó ń lọ. lórí ẹni obìnrin wọ́n fẹ́ lé àlẹ́ ẹ̀ lé yóò bẹ̀rẹ̀ ọmọ ẹlẹ́sẹ̀ yóò lè lé ara dé bí ọba àbàjẹ́ bóun ló ń jẹrà ìwọ ẹni bóun ló ń jẹrà ìwọ ní sọ̀kọ́lá. àwọn olóṣèlú láàyè ara wọn náà sábà fi ìdí kí wọn dá síra wọn nítorí fún ọba àbàjẹ́ tẹlifọ̀n dídá owó ebú yorùbá ni aburú ní bẹ́ẹ̀ wọ́n sì nílò láti máa pé owó epo máa ṣèkà àti máa ṣàbúrú òkè máa wọ̀n rí ẹnìkan bàjẹ́ ẹnìkan dànù wọ́n ẹnìkan bá gbáyàn lójú ní ìtìjọba ló ẹnìkan bá bàjẹ́ ẹnìkan ò ní dà òwe ebú ni ọlọ́run tó ṣàánú wa mi kí wọ́n dáhùn sọ́kọ̀ náà. bẹ́ẹ̀ náà. ìyàtọ̀ àti ọ̀kẹ́ láàrin láàrin ló máa wọ̀ láàrin tó. ẹ̀ bá a tó sáà ní àsìkò ìgbà tí ọlọ́pàá fa ilé ayé yẹn pàpà tó ti àlìbáàsì ní ìdéjìdí lẹ́yìn ikú ó yàtọ̀ ìkan ó síwájú asáà ní ọ̀kọ̀ọ̀kan jẹ́ torí pé àwọn tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́ bọ́ pa àwọn pẹ̀lú àwọn àlàyé tó bá nù àwọn àhàdì lẹ́yìn ìgbà náà wọ́n á fò fèrè sínú òwò ọlọ́wọ́ dẹ̀ mi wọ́n padà sí wọn lára wọ́n ó ti wọ́n ó ti jáde Allahu a'lam. نعم. Wàá tún الله. ẹ̀ka tó lọ. Ẹ̀ẹ́ ó tún ṣẹlẹ̀ ní wípé ẹ̀sìn Islam bu ọlá pọ̀tù. Islam ṣe kí ni ó bu ọlá pọ̀tù. Níbi nǹkan tó pọ̀ hadisi tó bá yẹ kó hadisi lé ní ẹ gbà lé o wípé àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sọ̀sọ̀lá tó fáwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sáfù tó bá gbé yẹn ló balẹ̀ wọn hadith yẹn lálàáfíà. nítorí lálàáfíà ni kí wọ́n mọ sọ̀sọ̀lá tó alàlẹ́dẹ náà yẹsi lóòna sòfò àwọn tí wọ́n ń da sáfù pọ̀. sóti kìí ṣe àwọn tí wọ́n wà ní Miami ní sòfò ó sì wà ní hadith yẹn ni. sóti láàkín àwọn oníbímọ gba àwọn ọ̀nà míì ṣàlàyé wípé wíwà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún dáadáa kò so mọ́ bó jẹ́ ṣe pé kò sí specific láàdáwà òun ti láàdáwà kù tínú sùsù wá lórí ẹ̀ òní sáàpù àkọ́kọ́ kódà ló ń sọ láàrin wájú ọ̀sán àwọn kan pé tó bá yẹ fẹ́ mọ ládàá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí òun kan bá kú rẹ̀ tí wọ́n fẹ́ kojú yẹ́fẹ̀ẹ́ lè sọ pé yá já ṣe káàmù di ẹni ọkọ rẹ̀ bá jáde ní ọ̀bọ̀ bẹ́ẹ̀ níbi tí ládàá rẹ̀ pọ̀ sí ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ mọ̀ ló jẹ́ mọ́ fìlà ayé rẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ lọ́lẹ́ ẹ̀ mọ̀ síbẹ̀ ni wọ́n bá bọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá pé ẹ̀yìn ọbẹ̀ jẹ fún ọ. tó di ẹ ṣùgbọ́n àwọn míì nínú àwọn onímọ̀ sọ wípé kí mọ̀ mo bá kí wọn anábà Muhammad sọ tó wàá fẹ́ kọjú sáwọn èèyàn ẹ̀ẹ́dí ọ̀tún ló fi máa ń kọjú. eré ìtọ́ màá túmọ̀ sí Hmm, ajẹ́ ipe láadáa pé àlọ́jẹ́ ń gbàgbẹ́ pọ̀jù náà bóyá káwọn ní ó jẹ́ pọ̀jù sí bọ̀ àwọn hadith mi náà tó wà kó tọ́jú máa ń gbé dúró sí náà pọ̀jù àwọn hadith mi kẹ́ mẹ́tò lè kó jẹ́ pé yọ pọ̀jù sáwọn yẹn yọkẹ̀ jẹ́ ni tí ó láyé nìyẹn mẹ́ta ni kí wọ́n bá bẹ́ yí tó sáwọn yẹn ó lè yí tó sí wọn látẹ̀jọ́ ọ̀tọ̀ ó lè yí tó sí wọn látẹ̀jọ́ sí ó di méjì ó lè pẹ̀jẹ́ sí wọn kọ́mọ ó lè yíjú padà fáwọn èèyàn kó kọjú sí wọn báyìí látàgbé ọ ó lè yíjú sí wọn báyìí látàgbé oṣù fẹ́ẹ́ fi wàá kéèsì wọn ó lè lè kọ ẹgbẹ́. ní ìwéré látara wípé ẹ̀sìn Islam kan láfún ọ̀tún níbi nǹkan kan pọ̀ tòtí ẹ̀ bá ọ̀pọ̀ ìṣojú kòkòrò ọ̀tún kò sí bá àlàyé. ṣùgbọ́n yóò jẹ́mi ṣé tó tóbi pọ̀ fún yàn kéèyàn ní bí ẹjọ́ ọ̀tún mo fẹ́ wà ẹjọ́ òsì lọ́sẹ̀kùn sáfà àkọ́kọ́ kílí bá wà lẹ́jọ́ ọ̀tọ̀ sí ẹ̀wọ̀n azáàbù kejì èèyàn ti sì múnú o ọlọ́run ní já sí i. هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم now.